nínú ìlànà ànábì Muhammad sọ̀rọ̀ àlùmọ̀sílẹ̀ tó náà ní pé ó gun àwọn kan kan gẹ́gẹ́ bí ìbáka èyí tí wọ́n bùn wọn ẹnìkan sọ̀rọ̀ àbáwọn kan bá nàbí sọlá àdùsọlá sọ̀rọ̀ lórí pé kí ló dé tí wọ́n ní tú ìbáka wọn sílẹ̀ ọlọ́nfààní àti gun kẹ́tẹ́kẹ́tẹ́ káwọn náà lè bá tara rẹ̀ máa ní ìbáka láwùjọ ìyẹn ni pé kó tú ẹsìn sílẹ̀ kó jẹ́ káwọn ẹṣin ọmọ gun àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ tẹ̀sí bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ ọmọ tó bá bí yóò jẹ́ ìbáka torí kí rúurú lè bá pọ̀ láwùjọ tàwọn náà. فقال النبي صلى الله عليه وآله وسلم إنما يفعل ذلك الذين لا يعلمون àwọn aláìmọ̀kan ló máa ń ṣe bẹ́ẹ̀. yẹn ká ìmọ̀kan ló bí ìbáka pàápàá jùlọ tí èèyàn bá lọ́wọ́ nù ẹ̀ tí èèyàn bá lọ́wọ́ nù ẹ̀ tó ti pé ẹṣin ló kọlu kẹ́tẹ́kẹ́tẹ́ fúnra rẹ̀ ẹ̀jẹ̀ pé nìkan ló tẹ̀sí ọmọ tí wọ́n bá bí yẹn wọ́n pè ní ìbáka ìwọ́n tó bá ti pé ìwọ ló sọ akọ ẹṣin sáàrin àwọn abo kẹ́tẹ́kẹ́tẹ́ lọ́nà tí akọ ẹṣin yẹn yóò fi láǹfààní àti máa gun àwọn abo kẹ́tẹ́kẹ́tẹ́ yẹn tí àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ òkú máa wá bí ìbáka àmì gbé ẹni tó ti bẹ́ẹ̀ gbọ́ ọ̀mà ni ìnáma ayé fàlù dáàlì kẹlẹ́dínà láàyè àlẹ́ wọn anábì sallallahu alaihi wa sallam wọn làwọn ẹni tí máa ń ṣe irú rẹ̀ àwọn aláìmọ̀kànnì àwọn ẹni tí ó mọ̀ bẹ́ẹ̀ náà ni ó rí tó bá ti ń pín ẹ ṣàkíyèsí mẹ́ẹ̀ Allahu a'lam. ṣé n tó fàtà rẹ̀ sallallahu alaihi wasallam fi sọ bẹ́ẹ̀ ò ní wípé tẹ́ ẹ bá fi kẹ́tẹ́kẹ́tẹ́ sílẹ̀ lọ́nà tí ẹsìn òbílẹ̀ gùn ún tí kẹ́tẹ́kẹ́tẹ́ sì ti bẹ́ẹ̀ bí ma tó di bàkà ìbáka ẹranko tí ọ̀tọ̀ ká jẹ nìyí torí pé ẹ̀sìn ọ̀tọ̀ pé ká jẹ́ ẹbí súnà lórí sọ̀rọ̀ àìsàn àti ṣẹ̀fẹ̀ náà. ìwọ́n kẹ́tẹ́kẹ́tẹ́ ti kọ́kọ́ tọ́rí kẹ́tẹ́kẹ́tẹ́ ìdílé èèyàn ọ̀rẹ́yìn ànábì sọ̀rọ̀ bá àríwá àríṣẹ́lẹ̀ ìwọ́n lọ́lọ́ àtẹ̀jíṣẹ́ rẹ̀ ti ṣẹlẹ̀ wọ̀. tó ti péjọ sí títẹ̀lé wọ̀ yìí dé sígbà àwọn tàbí wọ́n bẹ ní ogun Khaybar nítòsí Mẹdínà wọ́n ní ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ìgbẹ́ lórí iná tí ń sọ wọ̀wọ̀ èyí náà ti mà àkàrà ọkùnrin wọn bí wọ́n bá gbé ẹran kaná tí wọ́n bá ń bọ̀ wọ́n gbé tí wọ́n ti di abá tó gbogbo ẹja fíkàfíkà fíkàfíkà fíkàfíkà ẹmọ kọlọ mi tún ẹja tán ẹ máa pa kéèsì rẹ kẹ kéèsì kìíní. tó bẹ́ẹ̀ wọ́n ń bọ ẹran lórí náà ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ ní àlàyé yìí dé títí gbọ́n àwọn sàbẹ̀ ẹ̀gbọ́n àwọn sàbẹ̀ wọ́n yàtọ̀ wọ́n yàtọ̀ sí wa gan-an ká yára tẹ̀lé òfin ọlọ́run igbó kan gbọ́ báyìí pé ọlọ́run ti ṣe léwọ̀ wọ́n sì gbé gbogbo òkùnkùn wọ́n yí wọ́n yí dáa èdè kí wọ́n bínú kókó ìgbà tó tẹ̀lé ní kí n tó wà nù kókó ní ìwọ́n ní kò sí kìnnì ọ̀tọ̀ ọmọ kò sí tọ́tẹ́ kù dúdú kí wọ́n ṣe àfihàn fáwọn gbọ́ àwọn gbà. lórí ẹ̀ ọlọ́run ṣe kẹ́tẹ́kẹ́tẹ́ léléwọ̀ ní jíjẹ ó sì fi ẹṣin lẹ́tọ̀ọ́ láti jẹ àsìkò tí ẹṣin bá gun kẹ́tẹ́kẹ́tẹ́ bóyá láì jẹ́ pé èèyàn ló ti gùn àbí èèyàn náà ló ti gùn kí wọ́n á bí tí kẹ́tẹ́kẹ́tẹ́ bí ìbáta lábẹ́ òfin ìgbà tí tí ó tọ́ láti jẹ tó gun tí ó tọ́ láti jẹ ọmọ tí wọ́n bí kò ní tọ́ láti jẹ. ẹ̀bí òye wa ọmọ tí wọ́n bí kò ní tọ́ láti jẹ. gẹ́gẹ́ bí òfin tó sọ pé ìdajì tẹ́lẹ̀ àlùhàlẹ́lù wàlùhàrọ́mù ọ̀wọ́lẹ̀rẹ̀ lùhàrọ́ tí ń tọ́tún àti ń tí ò tọ́ tí wọ́n fi lè lú mọ́ra wọn èyí tó jẹ́ ìwọ̀n yóò borí ìjọ́jẹ́tọ̀. àkàrà ọkùnrin wọn gẹ́gẹ́ bíi ká pé àgbò kan lógun ajá kan ajá yẹn lọ́wọ́ lóyún fágbò lọ́wọ́ bímọ eléyìí la àkẹ́tì mú kọ́tà pè. tó bá bí ọmọ ọmọ ju àgbò lágbọ̀n kan ajá lágbà kejì láti ti máa bó ti ṣe wáyé sáàjì ara nìjẹ ànìjẹ o torí ìdẹ̀sítẹ́mẹ̀ àlìhàlálù wàlìhàrọ́mù wàlàbàlìhàrọ́ tí ń tọ́tọ́ àti tí ọ̀tọ̀ bá fi lè pàdé èyí tó dé wọn ní oṣù kínní ní ògbórí èyí tó tọ́. bóyá ìdáhùn bí wọ́n sọ̀rọ̀ wá àlè wà àlè sọ́lẹ̀ ń sọ pé àwọn ẹni tí máa sọ ẹsìn lẹ̀ tó kó gun kẹ́tẹ́kẹ́tẹ́ kí kẹ́tẹ́kẹ́tẹ́ lè bá bíbá ka alladina la ya'lamun ni wọn àwọn ẹni tí kò mà. tọ́ni wípé látara àti tí wọ́n ṣe yìí Allahu a'lam bóyá nínú sábàbí nù kí látara àti tí wọ́n ṣe yìí wọ́n sọ ọmọ tí ọmọ tààrin méjèèjì jáde àwọn ti sábàbí tó fi jẹ ọmọ tí ò ní ṣe jẹ tó bá gbé sí lọkọlù ẹsìn ẹgbẹ́ rẹ̀ halal tó bá jẹ kí kẹ́tẹ́kẹ́tẹ́ lọkọlù kẹ́tẹ́kẹ́tẹ́ ẹgbẹ́ rẹ̀ haram kí ló wá di tẹwọn mú kí ìtọtọ ọ̀rọ̀ lu èdè ọ̀tọ̀ tó ní o tó fi jẹ haram haram wá méjì halal jẹ yọkà abẹ́rẹ́ bẹ́ẹ̀ tó tó bá yẹ pé láyé ẹsìn lọ trade kò sí tọkọlù wọn wọn máa jẹ halal kẹ́tẹ́kẹ́tẹ́ náà lọ tààrà wọ́n máa jẹ́ haram ṣùgbọ́n nìsín ẹ̀yin ti jẹ́ kí halal lọ jẹ́ ọ̀kan kí haram ó di méjì tontori pé ńgbà tẹ́ ti fi sábàbí tẹ́ ti fi ń gun kẹ́tẹ́kẹ́tẹ́ èyí tó dé ìwọ̀n di méjì èyí tó wá jẹ́ halal ọ̀sẹ̀ kù lẹ́yọ̀kan láṣẹ kan wọ̀n. إنما يفعل ذلك الذين لا يعلمون الله أعلم tó bá ti ń pín jíjẹ ẹran kẹ́tẹ́kẹ́tẹ́ náà bá tọ́ ni bọ́yá bẹ́ẹ̀ kọ́ lọ́rọ̀ bá rí nítorí kọ́ màtá máa bí kò bá jẹ́ kínní kò bá jẹ́ tọ́ gẹ́gẹ́ bí kí àgbò kọ́ láǹfààní àti gun ìgalà kọ́ láǹfààní àti gun àgbọ̀nrín kọ́ abìmọ̀. lẹsẹ ọmọ yín kọ ọtọ láti jẹ gbẹgbẹlẹ yìí tọ ọhún náà ti ṣe ọtọ ọmọ tán bá bí ń kọ òun náà tọ bó tilẹ̀ jẹ́ pé àmúkọ dáàbò àìmúkọ dáàbò kọ̀tọ́ di èèwọ̀ torípá tìyá àti bàbá wọn tọ́ láti láti jẹ ìgbà tó kà ń bẹ̀ yẹn míì ló mú àti alágbò jàǹtìrẹrẹ láti láwọn àgbọ̀nrín náà rẹpẹtẹ àwa kó wọn dà sínú ọgbà kan náà ẹ̀sìn ọ̀tẹ́ bá ń rágbọ̀nrín tírèènì bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ káwọn èmi fẹ́ dúró lójú kan náà wọ́n túlẹ̀ ní wọn ìgbà rìn yẹn ẹ̀wọ̀n á rí wọn tírèènì bẹ́ẹ̀ wọ́n á di pé wọ́n lúpọ̀ wọ́n ń gunra wọ́n ń bímọ wọ́n ń gunra wọ́n ń bímọ wọ́n ń gunra wọ́n ń bímọ gbogbo ẹ̀ tọ́kítà jẹ wọn ṣùgbọ́n àtùkù àti ọ̀zàká wa tó Tayo zaka àgbò oyè wà Tayo zaka àgùntàn oyè wà ṣùgbọ́n zaka agbari pọ́nbélé àníyọ ọmọ tó wá tara àgùntàn àtàgbọ̀nrín jáde àníyọ ayé ìdá mímá ti bò fi hìzẹ̀kẹ́. وما لا يجب فيه الزكاة نتاج فلا زكاة فيه إذا اجتمع ما يجب فيه الزكاة وما لا يجب فيه الزكاة من الدواب فلا زكاة فيه ما نتج عن اجتماع ما تجب فيه الزكاة وما لا تجب فيه الزكاة فلا زكاة فيه إن تعبي لا تعرف زكاة جونا يا لوري أتيت يو زكاة لوري وزكاة ني أوريجي gbèsè pé jíjẹ lòun á jẹ ṣùgbọ́n kò sí zaka lórí ẹ̀. lẹ́yìn rẹ̀ wọ́n tún sọ fún wa nípa bí wọ́n ti ṣe jẹ́ pé wọ́n ní àwọn wọ́n so eh, ó sì ń bẹ nínú tó ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí azar láti ṣe tọ́ka sí pé gbogbo anabi náà ló sin lọ́dà àgùntàn gbogbo ànábì pátá lọ́dà àgùntàn ẹ̀kọ́ ńlá mẹ́mẹ́ yẹn nítorí pé dídá àgùntàn oríṣiríṣi ọ̀nà ni ó fi gbà èèyàn láti jẹ́ni tí ó lámúmára láti jẹ́ni tí ó láfaradà. láti dẹni tí ó mọ báwo láti ya. darí àwọn yẹn èyí tí màá gbéná wọn sọ fákùtàn pé kí gbogbo wọn gba ibì kan ọ̀kan yàrí náà báwo ti ṣe kọ̀ǹtúrò wọn àgùntàn kọyín sùúrù lọ́kọyín lámúnára àtàfáradà nídàkejì yóò tún kọyín láàánú sẹ́yìn tí ó sì tọ́jú ìránṣẹ́ fọlọ́ nínú àwọn èèyàn táǹpẹ̀ tí o bá ní sùúrù báwo ló ti ṣe fẹ́ jí sí ọ lọ tí o bá lámúmára báwo ló ti ṣe fẹ́ dára gba àìlẹ́kọ̀ọ́ táwọn èèyàn máa fi wà sí ńgbà mi. torí ẹ anábì sallallahu alaihi wasallam wọn láwọn àgùntàn tí wọn ń sìn. wa kana lahu mi'atu shāh ọgọ́rùn ní làgùntàn anábì jẹ ọgọ́rùn àgùntàn ní làgùntàn anábì sallallahu alaihi wasallam jẹ bàbá ẹni tó bá lágùtàn tó bá pọ̀ ó sì léwúrẹ́ ọ̀pọ̀ ó ní màálù ọ̀pọ̀ ó ní ràkúnmí ọ̀pọ̀ ọ̀pọ̀ yún ìfẹ̀rùbà àwọn èèyàn ni ẹ̀rọ̀sọ̀ pọ̀pọ̀ ẹ̀ ń dẹ́rùbà mélòó ni kí lọ́pọ̀ tí ò sí kà nínú tọ́lọ̀ nǹkan mi yẹn dáadáa. àǹfààní lẹ́yìn ni pé ẹlòmíì yóò sọ pé iye ràkúnmí tí mo ní wọ́n pọ̀ gan-an kò sí ká táàbì mọ iye táyọ̀ ń dàgbà mẹ́ ìrọ̀rùn kò sí ká. ìyẹn ni pé ẹ ẹ ẹ pín àyè ń sọ́nà méjì àlàfo kan wà wà láàrin ẹ̀mẹ̀ lé wọn bọ́ bẹ́ẹ̀ wọ́n yà tó bá tó bọ́ bẹ́ẹ̀ one ọ̀yà two ọ̀yà three títí tí ó fi ṣe kí ni tẹ́ẹ̀fì kàtà wọ́n lọ pọ̀ àìpé kọ̀pọ̀ torípé ọ̀pọ̀ àti mayọ̀ gàgà pọ̀ fáwọn èèyàn. tó màálù náà pọ̀ àlèkà ọlọ́ àyè ń tẹ̀ka. tí ewúrẹ́ bá tẹ̀ka sákùtà bá tẹ̀ka ẹ̀rọ àkùtà màálù ni òní wá tẹ̀ka. ní àti ọ láti wọn kọ́ lọ jántì rẹ́rẹ́ fún òṣìṣẹ́ lémú. tó ilé ìtumọ̀ sí pé. ẹ máa kíyèsí o ẹni tó bá ní nǹkan ọ̀sìn èsì zàkájọ́ràn yẹn nínú rẹ̀ ẹ̀kọ́ lákèsì kọ́ lákèsì kó fi sábẹ́ òǹkà kọ́mọ yẹn tó ní torí kó lè bá aláǹfààní àti máa éèlò gan ló wọ́n máa yọnu rẹ̀ ní zàkà. àìlákàtí yóò mú yẹn dẹni tó lùgbọ́ lọ. wọ́n yọ yí báyìí ó lè pọ̀ ju ètò ẹ̀kọ́ yọ lọ alhamdulilayi ó lè má tó yẹ tó yẹ kó yọ ọ̀daràn. torí ẹ agbọ́dọ̀ sàkíyèsí rẹ yẹn anabi sallallahu alaihi wa sallam wọn ní ọgọ́rùn àgùntàn wa kana la yuhibbu an tazid anabi sallallahu alaihi wa sallam wọn sì nífẹ̀ẹ́ sí wọn à nífẹ̀ẹ́ sí kó jíju ọgọ́rùn lọ kì í tẹ̀sẹ̀ o tí wọn náà máa pé ànábì sallallahu alaihi wasallam wọn lágùkà wọn sì fẹ́ kó ju ọgọ́rùn lọ torí ẹ̀ tèmi náà bá léwúrẹ́ tó yẹ kó ju ọgọ́rùn lọ kò sí tó burú mẹ́. nítorí tó bá burú ànábì ò ní dákọ̀ fún wa pé tó bá lágùkà tó tó yé báyìí yé báyìí lọ yọ tó bá tó yé báyìí lọ yé báyìí lọ yọ. dìímú wọn ọ̀fẹ́ kó ju iye báyìí lọ wọn ọ̀fẹ́ kó ju ọgọ́rùn lọ kí ẹsẹ̀ torí pé wọn ọ̀fẹ́ yọ zaka o torí tó bá ti lé kan sọ́gọ́rùn anábì máa ń pa kan jẹ tí ó fi sẹ́kù lọ́gọ́rùn ẹ̀yìn sì ti mà lábẹ́ òfin wípé àgùntàn ogójì ewúrẹ́ ogójì àtàgùntàn. àti ewúrẹ́ ọ̀nà kan náà lọ́nà tó bá ti sọ̀rọ̀ gánà nínú òfin ọ̀kárí àti ewúrẹ́ bá jágbò bá jágùntàn abo bá jẹ́ orúkọ kò bá ti jẹ́ ewúrẹ́ kò bá ti jẹ́ ogúnfe gbogbo ẹ̀ gánà náà ni torí ẹ̀ tó bá pé onímẹ̀wàá rẹ onímẹ̀wàá rẹ ẹ̀ pọ̀ tí ẹ bá lógójì èèyàn yọ kàn. ẹyọkan yẹn náà la yọ kọ́lá kọ́ bá kọ́ gọ́ọ̀rùn ẹyọkan náà ni títí tí o one hundred and twenty ẹyọkan náà yọ. wa pé bóyá ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́ náà wọ́n dábí ni kíkọ́ kọ́ mọ́ jẹ́ pé kàkó di méjì àwòrán ẹyọkan náà ni ọgọ́rùn ẹyọkan ẹyọkan títí tí o one twenty one gbà náà ló di méjì kìí ṣe pé ànábì àgùntàn kí kó ti lé kan wà pa a'udhu billah ànábì wa sallallahu alaihi wasallam mànà wa one twenty ní ó ní tí fẹ́ kó lé sẹ́mi yọ méjì nù. rárá o kìí ti kọ́gbọ́n ṣùgbọ́n kò wù wọ́n kó ju ọgọ́rùn-ún lọ nítorí sábàbí tí wọ́n sɔ fún wa nítorí sábà mi tó wọ́n sɔ fún wa tɔ torí àwọn nípa ìdá záádẹ́ lábẹ ذبح náà ọkọrọ. tí àgùntàn kan bá bilé bímọ ànábì ọ̀pá mi nínú àwọn ètò nìyẹn yọ̀pá nílá ó sì ń wà lọ́gọ́rùn-ún rẹ̀ lánàá bí sallallahu alaihi wasallam ti máa ń sẹ́yìn. eléyìí ò túmọ̀ sí pé tí wọ́n bá fún ẹ lówó tó bá pọ̀ ọ̀kọ̀ wá límítì ẹ̀ pé ìfẹ́ kó ju báyìí lọ rárá ṣùgbọ́n wabtaghi fima ataka Allahu ad-dara al-akhirah wa la nínú ìdúnyà máa dára ńdọ́lọ̀ ń ṣe fún ọwọ́ ọ̀rọ̀ lásìkò kan náà má gbàgbé ìpín rẹ nínú ilé ayé bì má rẹ nítorí pọ̀ ń má sì sọ ọ́rá lẹ̀ fúnlé ayé kílé ayé náà lọ́ máa kọ́ gbàgbé ọ̀run ìtumọ̀ sí wípé kò sí nínú òfin pé límìtì ara rẹ̀ pé ngbọ́dọ̀ ní ju iye mọ́tò báyìí lọ ngbọ́dọ̀ ní ju iye bàtà báyìí lọ ngbọ́dọ̀ ní iye tìlà báyìí lọ lá rárá ṣùgbọ́n ngbọ́dọ̀ ní ju iye ìyàwó báyìí lọ fà ọgbọ́dọ̀ ní tayọ mẹ́rin wọ́n yé ní tọ́lọ́mọ bá máa fún ọ ọlọ́mọ bá lọ àgàdì owó tó máa ń ká ń pa ń bẹ̀ kẹ́ ẹ máa ṣe kí ni kẹ́ máa yọ zàká ń bẹ̀. lópin ìgbà tí kò bá níná lọ torí tó bá níná lọ nílé ni aláìní náà níyí. àwọn mọ́tò ọ̀rọ̀ àjọ wọ́n fi ṣe transportation ọlọ́run fà lùbáríkà sí owó tí máa ń mú wá tẹ́ ẹ bá ná sẹ́kù tí ń tọ́ sẹ́kù pẹ̀lú tẹ́ ẹ ní tó bá tó ní sọ́ọ̀ ẹ yọ kí ni para jẹ́ dáná bíi ṣe kọlọ ṣá wọn tẹra rẹ jẹ wọn wà wọn ti sọ pé àfáàní bá àfáàní onílé méjì ṣe àfáàní kọmọ ayálé méjì gbé ni kí ló burú mẹ kí ló burú àfáàní bá ń gun mẹṣíìnì à ìyẹn ni pé òun ń tiẹ̀ nítorí ni pé kọ́ máa rin sẹ̀ kẹ́ ẹni máa ti sàárà fún wọn wọn gbọ́ wọn yán máa ròkè sẹ́wọ̀n túmọ̀ rẹ̀. owó tí wọ́n máa ròkè tó ń gbọ́ àwọn náà fún onítàmì tó bá ní tó ọwọ́ wa àti tí wọ́n máa ròkè fún torí títí ẹ náà máa ń ròkè dáná ọmọ ọmọ tó wọ́n kú dúdú sí tó tún máa di eléyìí wa nù ẹ ni àbí olówó ni náà olówó nítorí pé tẹ ẹ bá péré tètè kí adìẹ gan-an ó ń two thousand gan èèyàn ó rìn kó tó rí káwá kí wọ́n ta àgùntàn two two thousand lọ́nà ọgọ́rùn-ún nílùú nìyẹn sí twenty thousand náà two hundred láìláì owó ti kúnlẹ̀ tonti pé kìí ṣe five five ten ten gàdílé yá tọ́wọ́ túmọ̀ sí pé anabi sallallahu alaihi wasallam ó ní àgùntàn ọgọ́rùn-ún kálukú náà tètè múra ọ̀ yẹn ní kíkà máa tara wa jẹ ẹlòmíì kó anabi lòún wò kọ́sí lòún ti ń fi ìyà jẹ ẹrù òun anabi lòún wò kọ́sí lòún fi ń tọrọ jẹ anabi lòún wò kọ́sí tó ń fi lówó lọ́wọ́ pẹ̀lú kó anabi kú lẹ́ni tó ti pé gbèsè ń bẹ lọ́rùn náà. ọ̀dà náà lè lówó wọn ní níta fi lè san gbèsè yẹn tòlúkọ ànábì wọ̀nyí sọ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn kàtá rí yẹn. ànábì sallallahu alaihi wa sallam wọ́n tún ní àwọn ẹrú àwọn ẹrú lọ́kùnrin àti ẹrú lóbìnrin àwọn ẹrú yẹn èèyàn ni wọ́n ṣùgbọ́n owó ni wọ́n ó bíi pé ọlágùtà bẹ́ẹ̀ ni tí wọ́n sọ pé ó ní ìdí ni wípé gẹ́gẹ́ bá ti ṣe lè má gùtàn ká tà ká rà ká bóyá bẹ́ẹ̀ náà lẹ́rú ẹ lè ra ẹ lè ta ẹ lè bóyá. gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé tí àgùtàn yín bá tẹ̀ ẹ nídìí láti lọ gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan pé tí mo lè nà bẹ́ẹ̀ náà níjẹ́rú yín bá tẹ̀ ẹ nídìí láti gbàyọ̀ǹda lọ́dọ̀ ẹnìkan pé tí kẹ́ ẹ̀ nà kódà tó fi débi gbé nínú òfin ṣẹ̀ríà tí ẹrú yín lọ́kùnrin àbí lóbìnrin bá ṣe dìná ẹ̀yin ni islam ní kẹ́ ẹ ti ẹgbà kan àmọ́dájì ẹgbà tí ọmọlúwàbí ọ̀jẹ̀ wọ́n jẹ àádọ́ta èyí lẹ́sì ẹgbà fún ọlọ́run sì ní kẹ́ ẹ wọ́lẹ́rì sì ní kẹ́ ẹ mẹ́nìkan wá pé kọ́ jẹ́rìsì jẹ́rìsì kìíní kẹ́ ẹ ti ẹgbà fún kọ́ wọ́lá tẹ́ ẹ bá sì lù tọ́ bá bá bẹ̀ kú ó kú nù tó rówó yín nù. tẹ́lẹ̀ ìjẹbù ti ṣe jẹ mẹ torí ẹ owó ni wọn ìdí tí wọn fi lówó ni pé à máa rà wọn à sì máa tà wọn á sì lè gbọn yà tá a máa rọ ọmọ àyè ti tọ ọmọ tá a lè yà lọmọ pé ọmọ tó bí díẹ̀ ti pọ̀ jù wá gbé yìí à gbé kí ni wọn gbé wọn ẹ dàrú ó gbé ọmọ ńgbà ti pẹpẹ wọ́n máa rà wọ́n máa yẹn. sì ti máa ń tí máa ṣe sábàbí dídẹrú lábẹ́ òfin náà ní alkof jihad tí wọ́n mú àwọn kèfèrí láàyè aṣíwájú àwọn mùsùlùmí tó bá wù ó lè pé gbogbo àwọn tó ń mú ó lè gbogbo wọn tún wọn lẹ̀ láì gba nǹkan kan lọ́dọ̀ ẹnikẹ́ni tó bá sì wù ó lè gbogbo wọn ra ara wọn padà àbí káwọn ọ̀gá wọn àwọn kèfèrí lọ́n fún wọn ra wọn padà níjọba wúlò lè fi ní kí wọn ra ara wọn padà pé kó ní gbogbo ẹni tí wọ́n mú nínú àwọn mùsùlùmí kí wọ́n dá wọn padà káwọn lè bá aṣọ ẹrú kàn yí lẹ̀ yẹ́sì níjọba wù yìí ẹ sì lè ní wọ́n sọ mùsùlùmí mẹ́ta lẹ̀ kẹ́ẹ̀ fi sọ kèfèrí kan lẹ̀. tọ́ra àwọn padà ó sì lè tètè kó sọ wípé òun ṣe ìsọkọ̀kù gbogbo wọn ìsọmọdẹrú ọ̀parí nù ó sì lè fún wọn lẹ̀ wọn máa tẹ̀mí lábẹ́ ìjọba ẹ̀sìn Islam wọn ṣe ẹ̀sìn wọn wọ́n ṣe yẹn ṣùgbọ́n pẹ̀lú kí wọ́n máa san jizya eléyìí jẹ́ oríṣi ẹ̀sà márùn-ún èyí tó lórí wa. àwọn ẹrú wọ̀nyẹn ìjẹsì islam gbà pé kí wọ́n mú lójú ogun kí wọ́n sọ wọ́n dẹrú bí wọ́n ti ń ṣe àlàyé pé arek arek òun náà ni ajizu hukmi yakunu bil insan sababu al dánilágara ni tí máa fa èèyàn ṣe bùgbé ntí sì máa bí òun náà ni ìjẹ́kẹ̀fẹ̀ eléyìí ni wọ́n ń pè ní arzik nínú ṣẹ̀ríà Islam tí àwọn ọmọlẹ́yìn anabi sallallahu alaihi wasallam bá láwọn ẹrú báwo wá lọ̀gá òsè níní àwọn ẹrú ó ní àwọn ẹrú lọ́kùnrin àti lóbìnrin ẹ sì mọ̀ pé owó làwọn náà owó ni wọ́n. àwọn ẹni tí anabi sallallahu alaihi tọ́gbọ́kọ̀ ẹrú kúrò lọ́rùn wọn. látàrí pé wọ́n gba islam àbí wọ́n gba islam àwọn tó gba islam àwọn ni màwáálí àwọn ẹni tí kò gba islam àwọn ni ọ̀tàkọ́ọ̀ àtàwọn tó gba islam àtàwọn tí ò gba islam nínú wọn àwọn ọkùnrin lọ́pọ̀ jù nínú àwọn ìdáná bíi bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn àwọn ọkùnrin ló pọ̀ jù wọ́n pọ̀ jù àwọn obìnrin lọ. alimami Tirmidhi wọ́n gbé àdéhìí kan jáde nínú tírà àwọn láti ọ̀dọ̀ Abi Umama radiyallahu anhu àtẹlómi ọlọ́nàbí sallallahu alaihi wasallam sọ pé ayyuma mru'in a'taqa mru'an musliman kana fikakuhu minan nar. يجزئ كل عضو منه عضوا منه وأيما امرئ مسلم اعتق امرأتين مسلمتين كانتا فكاكه من النار يجزئ كل عضوين منهما عضوا منه وقال هذا حديث صحيح قال النبي صلى الله عليه وآله وسلم سيفي أن كان هي تبقى مسلم tọ́ba fi lè bọ́kùn ẹrú lọ́rùn mùsùlùmí kan ẹrú ọgbà islam ọwọ́ ajẹ́rù rẹ̀ ìwọ́n ti bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ kíkò ní odò mìíràn bíbọ́tọ̀ bọ́kùn ẹrú kúrò lọ́rùn rẹ̀ yóò jẹ́ ìtúnisílẹ̀ fún ọ níbi àti wọná tá a bá kó wọn lójú ogun kì í ṣẹ̀sìn ká tóró ńlẹ̀sìn ọlọ́run bá wa kì í sì ṣe ká oníkà mú wọn lẹ́rú òun náà ló tún á ti wá lójú kòkòrò ká ṣe kíni ká tún ẹrú kúrò lọ́rùn wọn lọ́wọ́ wà lọ́dọ̀ ti bẹ́ẹ̀ tó nítorí di eléyìí ẹ̀sìn islam ní kó mú wọn lẹ́rú eléyìí ti ṣe tó ọmọ gbanú káàkiri ẹ̀rí nǹkan mẹ́rin wọ́n ti ní kó máa mú àwọn èèyàn lẹ́rú ó ní kó mú wọn lẹ́rú torí pé ọwọ́ tó bá tẹ̀ lọ́ba gé kèfèrí làwọn wọ́n tún wá láyà láyà mùsùlùmí kéde ogun àwọn náà tún dúró garando bá bàyín jà tọ́wọ́ bá ba ru wọn kọ́ báwa tó máa káàdì jà wọn lórí pé káàrí láìsẹ̀sì ẹ̀ bá wa jà torí ẹ̀ ọmọ wọn lẹ́rú islam wa sọ pé ńgbà tẹ mú wọn lẹ́rù ẹ tún má dẹkun kú sóko ẹrú o ẹ tún bọ́kùn kúrò na wọn subhanallah ẹ̀rí àwọn ọ̀ràn tí ìrìn àdá tí ìrìn àdá fatahriru raqabatin mu'mina fatahriru raqaba fatahriru raqabatin mu'mina fatahriru raqaba ẹ̀bọ́kùn lọ́rùn ẹrú ẹrú tó fi hàn yín pé ìsìláàmù tó ní kẹ́ ẹ mú wọn ẹrú kúrò lọ́rùn wọn. gbogbo ẹni tó bá bọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹrú kan tó jẹ́ mùsùlùmí eléyìí wọn jẹ ìtúnisílẹ̀ fún kò ní wọn náà. gbogbo oríkè kan nínú oríkè ẹrú yìí yóò tu oríkè kan lẹ̀ nínú oríkè tiẹ̀ láti má wọn náà. ọwọ́ rẹ̀ yóò tu ọwọ́ rẹ̀ lẹ̀ ẹsẹ̀ rẹ̀ yóò tu ẹsẹ̀ rẹ̀ lẹ̀ orí rẹ̀ yóò tu orí rẹ̀ lẹ̀ ọrùn rẹ̀ yóò tu ọrùn rẹ̀ lẹ̀ ikun àtàyà rẹ̀ yóò tu àtàyà tiẹ̀ náà sílẹ̀ kò ní wọnà subhanallah eléyìí òre ńlá nù fẹni tó bá lè bọ okùn lọ́rùn gbogbo mùsùlùmí kan tó bá bọ́kùn obìnrin tí àwọn obìnrin méjì táwọn náà tí bóyá ọ̀rọ̀ àwọn ni lọ́gbọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn bóyá wọn ti jẹ́ ru tiẹ̀ nílé ni lọ́gbọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn kíánà dábì káàkan hómìnà náà kejì wọn yóò jẹ́ fún níbi kejì wọn èèyàn méjì nínú obìnrin torí ẹ̀ lànàbì sọlá àṣẹlá fi jẹ́ pé èyí tó bọ́kùn ẹrú kúrò lọ́rùn wọn jù ní àwọn ọkùnrin wọ́n dà àwọn obìnrin tí wọ́n á báwọn ní ọba bọ́kùn ọba bọ́kùn ẹrú kúrò lọ́rùn méjì nínú wọn oríkè méjì wọn ní àwọn oríkè kan àwọn méjèèjì inú ojú orí àwọn méjèèjì ni ó tu orí rẹ̀ sílẹ̀ ẹnu àwọn méjèèjì ni ó tu ẹnu rẹ̀ sílẹ̀ subhanallah ọdà àbí ọdà tiẹ̀ náà wọn bá tiẹ̀ ọdà yẹn kí tó bá ń pè àwọn ẹrúbìnrin lọ bá ní láti ṣe agbára pọ̀ jẹ́ pé mélòó lọ́bọ̀ ọkùnrin lọ́rùn wọn méjì ṣé ìṣẹ́nilójú kòkòrò sí ń bí ọwọ́ lórí kíkà máa bọ́ ẹrú kúrò ṣùgbọ́n eléyìí tọ́ka sí pé bíbọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹrúkùnrin ọlọ́lá ju bíbọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹrúbìnrin àti pé bíbọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹrúkùnrin kan nítorí túmọ̀ sí ni bíbọ́kùn ẹrú kúrò lọ́rùn ẹrúbìnrin méjì òtúrí bòmí nínú ibi tọ́lọ̀ ti fún akọ láti lọ lórí àbò. torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn ẹni táwọn ẹbí sallallahu alaihi tó bọ́ ẹrú kúrò lọ́rùn wọn jù iná làwọn ẹrú kùnrin. eléyìí jẹ́ al-Imam wọn ní eléyìí jẹ́ ọ̀kan nínú ààyè márùn-ún sàmì sí èyí tó ṣe wípé ìdajì ńtọkùnrin gbà lóbìnrin ìdajì ìdọ́kùnrin gbà bó ti ṣe wà iṣẹ́ ńlá nínú ìfàyè ṣe fún wa fáwọn tó bá nímà fáwọn tó bá lóye nítorí pé nínú mà tí ìmọ̀ fẹ́ kọ̀wé ẹ̀hẹ̀ wàhálà láti mọ kí ni ń kọ̀wé parí ọ̀pọ̀ onímọ̀ ò lè kọ̀wé kò túmọ̀ sí kò lè kọ̀wé olùgbà tó bá mọ tó kọ̀wé parí tí ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ tó sọ pé oríta náírà àti bí mọ́tò sí máa ń pọ̀ ń bẹ̀ ẹni ìfẹ́ lọ́ba ilé fẹ́ lọ́ba ẹ̀ kó ló ti ṣe oríta mẹ́fà nígbàdàn mẹ́yẹn àti bí gbogbo ẹ̀ sí máa lọ́lù ẹ̀ wọ́n sọ fún ọ pé kínkín ni àǹfààní táwọn èèyàn fẹ́ rí mú bẹ́ẹ̀ ọ̀dà àwọn oríta àti oríta àti oríta àti oríta tó wà ń lù báyìí tó wa ọ̀dà àwọn oríta àti oríta ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan ibi mélòó lọ́ọ́ mọ̀ ń lù tó fi fẹ́ mọ iye orí ìdájọ́ àmẹ́ mo rò pé yé wa àmẹ́nìkan wá kọ̀wé wá sọ pé nílùú Ògbómọ̀ṣọ́ orí ìdájọ́ wà ń bẹ̀ ọjọ́ ogójì ọwọ́ adakọ̀ wọn fún ọ oríta báyìí oríta báyìí oríta báyìí oríta báyìí wọn á pè mo fẹ́ research lórí àwọn oríta yìí ọ̀gá ti fi hàn ọ́ kò sí kankan tó mú wá jẹ ọkàn tó máa kọ̀wé fún dì ní ọ àwọn akótó ẹ máa dórí ta báyìí ọ̀nà báyìí àti báyìí lọ jábẹ̀ ló fi dórí ta torí ta yẹn traffic máa dúró mbẹ ìgbà míì wọn ti dúró mbẹ wọn bá dúró mbẹ mọ́tò ìlọ́lù tó wọn bá sí mbẹ mọ́tò máa dàpọ̀ tó yé wa ọ wà kó nkọ̀wé ìwádìí tá a ti ṣe ìwádìí rọ tó ẹyẹ nìkan ti bọ́ sí bẹ́ẹ̀ nínú ọkọ̀ ìṣèlú yẹn gbọ́dọ̀ sọ sọ́ọ́lì ó tó kọ síra tó ìwọ́sì ìwọ́sì máa sọ yanyanyanya pé tí àyíkẹ́ bàbá wa fi hàn wá tó wa kìí ṣe lọ lọmọ márùn o tó ń lọ sọ fún wa pé márùn ni tó sẹ́nìkan máa ń bọ́ bá a níjọ́ pé bí nǹkan yìí nǹkan sọ tí náà sọ tẹ̀ ẹsẹ̀ fún lórí lọ́wádìí rẹ̀ wọ́n ti bá ẹ̀ ẹ̀ ló ti jẹ́ pé iṣẹ́ ńlá ni iṣẹ́ yìí àyè márùn tó pé obìnrin alákọ̀ọ́kọ́ rẹ̀ òun náà ni eléyìí tàbí sàpèjúwe ní gbèdé yẹn bá bọ́kùn lọ́rùn ẹrú kan lọ́kùnrin obìnrin méjì ni ó ṣe kí ni ni ó ti polú ẹ̀ sàtẹ̀yìn ó rí tó bá jẹ́ pọ́kùnrin lèyàn bá bọ́kùn lọ́rùn rẹ̀ àti kéèyàn bọ́kùn lọ́rùn ẹrúbìnrin méjì kí tó lè nírú ládàá kí bọ́kùn lọ́rùn ẹrúkùnrin kan ẹlẹ́ẹ̀kejì òun ni al tí wọ́n bá fẹ́ ṣèwádìí wọ́n á máa sọ pé kí lọ́kà tó jẹ bẹ́ẹ̀ ọmọ wa wádìí ó tún bólú màmí ìpàdé tí ó sọ gbogbo ńlọ́fà nínú àwọn nǹkan táwọn rò ó ṣèṣe kọ́ jẹ́ bẹ́ẹ̀ o ṣèṣe kọ́ má jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọ̀nà tó wá máa kọ́mẹ̀ntì tí ìjọ sọ yóò rí bẹ́ẹ̀ o torí nǹkan báyìí báyìí báyìí o torí pọ̀ gbọ́dọ̀ jẹ́ dẹ́pẹ̀ tí wọn náà bá ń kọ̀wé afẹ́ rí wọn náà tó aláàkíkà bẹ́ẹ̀ náà ni ẹran tí wọ́n máa ń pa méjì wọ́n sì pa mélòó gómìnir ẹ̀yọ̀kan eléyìí tún jẹ́ àyè kejì. bákan náà eléyìí ni àwọn àfáà tó jù sọ ìmáàmù Malik ló ń sọ pé náà ni òṣìbà ti bẹ́ẹ̀rù labọ́ ma. ọ̀fàáhì oníkọ́kùnrin méjì obìnrin kọ́ ẹ̀yọ̀kan. ẹlẹ́kẹta onáni ṣahada àfi èèyàn wá lórí tóbìnrin náà ọkùnrin kan obìnrin mélòó ní òdìpọ̀ rẹ̀ obìnrin méjì فإن لم يكونا رجلين فرجل وامرأتان ممن ترضون من الشهداء أن تضل إحداهما فتذكر إحداهما الأخرى إليه حكما من الله معللا jẹ́ ìdájọ́ látọ̀dọ̀ ọlọ́run tó lọ́n ti sọ kílọ́fà kílọ́fà àwọn ọmọ wa ń pa àwọn yòókù náà ti sọ kílọ́fà ń bí wípé tẹ́ ẹ̀ máa rọ́kùnrin méjì tí ó jẹ́ ẹ̀dì nípa owó tẹ́ fẹ́ yá ajẹ́pọ̀kùnrin kan àti obìnrin méjì kílọ́fà tá a fi obìnrin méjì ṣe ọkùnrin kan ayẹyẹ bá a mà ẹnìkan nínú àwọn obìnrin méjèèjì gbàgbé ẹnìkejì létí ó túmọ̀ sí pé ìsọwọ́gbàgbé obìnrin ọ̀pọ̀ ju ìsọwọ́gbàgbé ọkùnrin lọ bó tilẹ̀ jẹ́ pé kérékejì wọn náà ló máa ń ṣe kíni ló máa ń gbàgbé torí ẹ̀ nílẹ̀ yóò túmọ̀ sí pé kóbìnrin ọlọ bínú mu sódà o ìpè ńgbà tó ju adóbìn àwọn ìfìrọ̀ ráìsì dáná ìfìrọ̀ ráìsì kékin tí wọ́n lọ́n lọ́dọ́kùnrin ló dá kíni lọ́dọ́bìn bó ti ṣe wọ́ ọlọ́run ló ṣe ìka rẹ̀ kò sì bí ẹnìkan náà tó sọ fún ìfẹ́ tuntun àfikọ́tẹ́ ẹlẹ́kẹ̀rin alimiran onáàlógún yusikum Allahu bi awladikum lẹ́nzẹ́kẹ́rì mithlu hazzil unthayayn ọlọ́run ń pa yín láṣẹ nípa agbógun yóò tún ṣe máa jẹ́ pínpín lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kú pé ọkùnrin ọ̀ràn gba ìlọ́po ìtòbìnrin kan gbà yẹn kí ìdajì tọkùnrin ọgbà ni obìnrin ọgbà ọlọ́run ti sòfin yẹn báwọn. nígbà rí súrọ́tù nìsá ọlọ́ni fẹ́ ìnkánu rìjálẹ̀ fẹ́ ìnkánu ẹ̀kọ́tà rìjálẹ̀ wọ́n ní sáà fẹ́lẹ̀ zẹ́kẹ́rì mẹ́kùlù xọ́tì lóńtàyẹ̀. يبين الله لكم أن تغلوا ọlọ́run sàlàyé fún yín kẹ́ ẹ má bàa sọnù kẹ́ ẹ má bàa ṣìnà tí wọ́n máa jẹ́ ọmọ ẹ̀yà lẹ́ni tí òfẹ́ nìkan lẹ̀ láyé fílẹ̀ àwọn ọmọ ẹ̀yà ló fílẹ̀ lákọ ṣe eléyìí òfin ọlọ́ọ̀ni tí yóò sì jẹ́ pé gbogbo ẹni tí ò bá fẹ́ sórí ibú ọ̀gọ̀dọ̀ dàpọ̀ wọn lọ fàkọ́ lẹ́lẹ̀ kó tó di kó o kú pé tó bá kú o ẹ̀ má yá o ẹni tó bá ti yá báyìí báyìí ní òòrì fọ́ o iye yàrá tẹ bá fọkùnrin kẹ bóbi o àyà kò sì sí ní ọ̀sẹ̀ lẹ́sìn tẹ̀ńtọ́ bá yà fi dáadáa ọ̀ ń tanra rẹ jẹ ìwọ́tọ̀ takùtọ̀ lọ́n tó tún pàpọ̀ lẹ̀ ti takùtọ̀ lọ́n fẹ́ẹ́ kẹ́ni tó bá wà láyé ó tún takùtọ̀ lọ́n gẹ́gẹ́ bí wọ́n ti fẹ́ kí wọ́n takù rárá o. eléyìí ọ̀wọ́ abẹ́ ọ̀rọ̀ ọlọ́run tó ní فمن بدله بعد ما سمعه bá yí àkọsílẹ̀ yìí padà lẹ́yìn ìgbà tó ti gbọ́ oní òfòrí ru ẹrù ẹ̀ṣẹ̀ rẹ̀. òun wà bẹ́ẹ̀ فمن خاف من موص جنفا ìfìmà àlẹ́ yìí ẹnitọ́ tó fẹ́ ṣe wọ̀síyà ọfẹ́ tí ó mú ẹsẹ̀ dání àbábòsì wọ́n wá ṣàtúnṣe ọ̀gbẹ̀sẹ̀ ńtọ́ da ni torí délé ẹ̀dọ́ á ṣe wọ̀síyà kí wọ̀síyà kalẹ̀ ẹ̀ gbọ́dọ̀ pẹ́ gbọ́ ọ ẹ̀ gbọ́dọ̀ pẹ́ gbọ́ bí kalẹ̀ kó babaláwo kan ni kó kírun pàápàá tẹ bá mọ̀ pé mùsùlùmí ló ń kú o àmọ́ tó náà bá kú lọ́daràn à tẹ́lẹ̀ náà ń kọ́ irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ fọ́dà yẹn òní débi gbàdé mọ̀ pé èèyàn kú ń dọ̀wọ́ àbí èèyàn mélòó ló kú tẹ̀ ń lọ bẹ̀ tẹ̀gbẹ́tẹ̀ bá ń kó kú mùsùlùmí lẹ́lọ́ sí kínni lẹ́lọ́ kírun sí la láìkí náà káfíìr wọ́n máa tẹ káfíìr ẹ̀ à wọ́n hùwà bí wọ́n àtúnyẹ́kú fún à ó kún kébè yìí kèfèrí náà sì ní tẹ́lẹ̀ tún kún kèfèrí ẹrù àwọn dání ẹrù àwọn kèfèrí láìkí yóò túmọ̀ sí pé tó máa gbóòkù kèfèrí kọjá o kẹ́ ẹ má dìde o ẹ dìde bẹ́ẹ̀ la Ànábì sallallahu alaihi wasallam máa ń ṣe gbóòkù kọjá Ànábì dìde ọ̀la kèfèrí mà ní ìyàwó dí mà ní kọ́ra ṣẹbẹ́ mi kan náà mi tọ́lọ̀ ń dálẹ̀ mi tọ́kọ́ kú lára bẹ́ẹ̀ ìlànà kéde nítorí orí rẹ̀ àbọ̀rùn rẹ̀ o nítorí ẹ̀mí tó jáde lára rẹ̀ yẹn. ẹlẹ́ẹ̀karùn-ún onáni adíyà owó tá a máa san ti dára tọ́ba pa ọkùnrin tọ́ba pa láláì màámà pa tọ́ba tètè pa wàá san ọgọ́rùn-ún rà hundred camels àmọ́ tó bá ti kó obìnrin lọ bá ti kú pa wàá san àádọ́ta ràkúnmí fifty díẹ̀ obìnrin ọjẹ́ ìdajì díẹ̀ ọkùnrin kí ló ti tẹ́ pé lẹ́yìn ìdajì awakọ̀ ọlọ́ọ̀ni torí bó ti ní kànáà bí ọ̀sán làyè fún wa sallallahu alaihi wa sallam ẹnì kan òsì tó fẹ́ sóríire tí ọ̀nà ọgbọ́n náà wọn bá ti fàǹfà ó ti ṣe jẹ́nu. níbi díyà obìnrin ìdajì díyà ọkùnrin ni díyà tiẹ̀. mìtọ́ ti san ọgọ́rùn-ún ràkúnmí wọ́n san àádọ́ta ràkúnmí obìnrin. eléyìí jẹ́ àwọn àyè márùn-ún tí obìnrin ó ti máa gba ìdajì ntọkùnrin ọgbà eléyìí jẹ́ nípa gbígbà ilé ìjẹunpa gbígbà àwọn ìdájọ́ tí wọ́n á wà lóríṣiríṣi nù ṣẹ̀ríà ìpè máa tó xọ́ọ́lì olùmọ́rùn àdùn fi ń yẹ rọ́jò nínú àjà àwọn ìdájọ́ tó bìnrin ti yàtọ̀ sọ́kùnrin ó tún á fẹ́ eléyìí tún á fẹ́ lọ jáde rẹ́rẹ́ tó ṣe kí wọ́n ti kọ ìwé ń pẹ́ eléyìí eléyìí náà ń bẹ nínú táwọn olùmọ̀ ti kó jọ àwọn kan wá ti gba ìwé ẹ̀rí ńlá àwọn afẹ́ lójú tó wà á kẹ́ra ọlọ́run ó ti wá lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí èsì fi ṣe wà wọ̀ ó ti wá lọ́kàn nínú ẹni tí ó ṣàǹfààní nínú àwọn àlànà àti ìmànà tànàbí Muhammad sallallahu alaihi wasallam subhanahu wa ta'ala bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu. Wọ́n bẹ́ bèèrè pé àwùjọ alẹ́ ìlú máa ń sábà ṣẹ̀ tí wọ́n bá wà ní ìgbádùn ìkọ̀. Bóyá àti ìgbádùn ìkọ̀ wà. Bóyá ní ọmọ Alhamdulillah, ẹni tó kú, tí wọ́n ti sin, wọ́n wà ní gbogbo yóò dìde láti fi àpọ́nlé fún ẹni ẹni tó bọ̀ yẹn gbogbo yẹn wàá dìde eléyìí ìlànà àwọn pèpèrè ni ọ̀tà òfin ọlọ́run ọba wa ẹjọ́ kúndé kú báà jẹ́ mùsùlùmí báà jẹ́ kèfèrí wọ́n ti gbé lọ sí àyè tiẹ̀ kí n retí jọ́gbìn dàgbéyàmù bẹ́ẹ̀ dáadáa bọ́yá ìdá kí n retí ẹ̀ èdè kan ń gbòkú rẹ̀ kọjá lọ́wọ́lọ́wọ́ kí wọ́n á nìtúmọ̀ pé ẹ̀ ti fún ẹ̀ káfí fún ẹ̀mí rẹ̀ lé ó sì ń tọ́jọ́ bẹ́ẹ̀ ìlànà àwọn kẹfẹ́rí wọn kẹfẹ́rí nǹkan tí sì ń ṣe bẹ́ẹ̀ kò sí nínú àkọọ́lẹ̀ wọn lẹ́yìn bẹnu modernization tí wọ́n gbé bẹ́ẹ̀ sí àwọn kẹfẹ́rí ọ̀tọ́ kí mùsùlùmí bá wọn dé lú ẹ̀ ẹ̀jẹ̀ ló sì. ṣé àbúrò wà lóbi yẹ pé àtúntẹ́yà bá ń kí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ìgbàdẹ́yẹ pẹ̀lú sí ìforíkalẹ̀ kí ẹ wá ká aṣọ sókè ó yẹ pé ìyẹn ká ẹ̀ṣẹ̀ ṣètò Ah, oh, bá e a sọ sókè kẹsẹ̀ sókè bá wọn. ọ̀tọ̀ ni tó ń béèrè ọ̀tọ̀ ni tó tún kọ́ lù. gọ́sìn sìn béèrè ìdálákọ̀ọ́kọ́ ni pé dáburú ń bẹ nínú pé téèyàn máa ń lọ sí ìforí kalẹ̀ kéèyàn ká sọ rẹ̀ sókè. ìtòsí ń béèrè wọ́n á fi míì tuntun dà pọ̀ mọ́. àlọ́kùnlé hàl kí ló fẹ́ wọn ká sọ rẹ̀ sókè tó. ìgbà sọ̀rọ̀ ẹ̀ má dọ̀tí. ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ àmì ìgbéraga ni wọ́n á ju ọlọ́run ọba ẹlẹ́dàá wa lódodo islam ọgbà púpọ̀ máa yíra mọ́lẹ̀ o ọgbà púpọ̀ máa dọ̀tí ẹ̀wù rẹ̀ o wọ́n bá ibi tó ti fẹ́ kírun náà ti ṣe má ti tẹ́lẹ̀ náà kó tó ti kọ́ bẹ̀rẹ̀ sí kírun bẹ́ẹ̀ ṣé bá ti mọ̀ pé lábẹ́ òfin ọlọ́run ọgbọ́dọ̀ mójútó ìmọ́tótó ara ibi tó ti kò sì sí nínú sísè ìmọ́tótó àyè ibi tá a ti fẹ́ kírun pé káyè náà má nìyí ewu torí pé àmọ́ gbanabi wa sọ̀rọ̀ lọ́wọ́ àyè wa lùsẹ́lẹ̀m wọn a máa kírun lóye pẹ̀lú àtàn bí òye wa tẹ̀lé yẹn ò sínú pé ọ̀ ń ṣe ìmọ́tótó nítorí kẹ́wù rẹ̀ ọmọ bá yé pẹ̀ kọ́ bá yé òkú oṣù tó burú nù pé kó yé òkú àmọ́ àwọ̀dọ̀ jẹ́ pa pa afẹ́kẹ́ wù gbé bóyá àtùfà àtàrí ilé ìdúgbàlẹ́kùn ládàá kò tá lè fún ládàá. mọ̀tò bá jẹ́ pé ibi táyé tán sí tí wọ́n rí dúró síyùn òun náà gba pé ká sọ ọ̀rẹ́ ọ̀dọ̀ tí báwọn à ń bẹ lọ́n kó lálẹ́kùn ládàá. ìjà wa lè kírun lẹ́ni tó ká ẹ̀wù wa bóyá pọ̀ ẹ̀wù wa bóyá ìsàlẹ̀ ṣòkòtò wa eléyìí á ti bèrè tipẹ́ àti sọ fún yín pé kò sí tó burú mẹ́rin àdéhìí tí wọ́n ń lò láti sọ fún yín pé ṣíṣe bẹ́ẹ̀ ọ̀tọ̀ pé ṣe tọ́tọ́ kà sí ni wọ́n ń fa jáde náà. ọ̀dẹ lẹ́yìn ọ̀túnmọ̀ sí pé kí wọn náà máa wọ ṣòkòtò tó gùn jù ọ lọ àbí kí ni ìtumọ̀ bá ń ká ṣòkòtò òkè gàrà rẹ̀ kí ni ìtumọ̀ rẹ̀ ó túmọ̀ sí bàlá ìgbọ̀rọ̀ ni ọ́ òfin ọlọ́run tó ní ṣòkòtò ọgbọ́dọ̀ tayọ kókó tẹ̀ wọ́ọ̀ tẹ́lẹ̀. ló ti lọ ra kòkòtò tó kún jù ọ lọ tẹmá ti wá dórí ìrùn sókè tábà ti kọ èrè sọlẹ wọn dàbí àwọn tí máa sin lọ́nà Ramadan ni tí Ramadan bá ti gbọ́ ẹ̀yìn wọn padà sí back to sender tábà ti kírun tán tábà ti fẹ́ kírun àwùjọ lórí ọ̀rẹ́ ìgbọ́n sì béèrè pé òun jẹ̀bi sọ̀rọ̀ mọ́tọ́ òun yóò gbà tán bí a torí ààrẹ òun wàá mọ̀ pé ó yẹ kéèyàn gba rọ̀mọ́tọ́ ṣáájú kéèyàn tó gba títà ṣàwà sórí òun ti wá gba alákọ̀ọ́kọ́ kóun tó mọ̀ pé ó yẹ kóun gba rọ̀mọ́tọ́ sí ètò òun gbà tẹ́lẹ̀ ṣé. ní wàhálà ẹlẹ́yìn tó gbà tẹ́lẹ̀ kò lè dípò rọ̀mọ́fọ́n torí jẹ́ náfìlà èèyàn ti gba àwẹ̀ kan pẹ̀lú ẹ̀mí wípé òun gba àwẹ̀ mẹ́fà táwọn gbà nínú ṣọ̀wáàlì láì mọ̀ yìí pé èyí tó jẹ́ gbèsè ti ń bẹ lọ́rùn lọ́yẹ̀ fún ọ̀rọ̀ kọ̀ọ̀tà ó sì ti gbà kan báwo la ti wá sí ṣé ọ̀kan ó lè dípò ọ̀kan nínú ètò wọn gbà nínú Ramadan kò lè dípò rẹ̀ torí láì dàníyàn gbígbà àwẹ̀ Ramadan ni mo fẹ́ fi léyìí ṣe kò lè jẹ́ àwẹ̀ Ramadan torí kìí ṣe inú oṣù Ramadan la wà nínú oṣù rọmọdán tó bá sọ pé mọ̀dàníyà láti gba àwẹ̀ tọ̀la kò nídìí kó sọ pé tọ̀la nù rọmọdán nítorí pé àkókò tá a wà kọ́ àkókò rọmọdán ni. tó kò sì lè jẹ́ ọ̀kan nínú títẹ̀ ṣẹ̀wáàl nítorí pé gbèsè ń bẹ lọ́rùn rẹ̀ níbo ni ọ̀hún àbọ̀ sí à ń bẹ lọ́rùn kọ́lọ́ ọmọ dùn ńlá dàkà. dáadáa dáadáa tí wọn wá bí tó jẹ yanrìn àbí pẹ ìyẹn lè wọ bàtà kírun símẹ́ǹtì wọn tẹ́tẹ́ sí bàtà tiẹ̀ sì máa débi pé kò lè kódọ̀ sí wọ́bẹ̀ oṣù tó burú pé kò fi kún náà. ọ̀hún akọ bí yẹn ṣe máa jókòó tí wọn fi bàtà kírun jókòó taarin ìforíkalẹ̀ méjèèjì jókòó àtàyà alákọ̀ọ́kọ́ jókòó àtàyà lẹ́kẹ̀ẹ́ tó ti bàtà lẹ́sẹ̀ wàá kọ́ bí wọ́n ti máa jókòó rẹ̀ kó máa jẹ pé èèyàn á tẹsẹ̀ gángan ní gbogbo ògbà nígbà tẹsẹ̀ láti fi bàtà kírun bẹ́ẹ̀ ni fífi bàtà kírun ọ̀gbọ́dọ̀ mú ọ bá àwòrán bá tẹ kírun jẹ wọn láti mọ̀ pé tí bàtà wọn bá mọ̀ ń sera rẹ ni bẹ́ẹ̀ kíyèsí bẹ́ẹ̀ nítorí pé náà ní fẹ́ jókòó lórí bàtà lọ́dọ̀ sí náà. Aleykum salaam. láwùjọ yẹn ẹ̀yìn kò rí ọ̀kan tó lè pè lójú ọmọ ìyá tó lè bá sọ tó lè pè lójú ẹ̀sìn lọ́wọ́ kí ni kéèyàn ṣe ní àárín yẹn. èèyàn béèrè lọ́dọ̀ ẹlòmíín tí ò sí mbẹ̀ ni èèyàn wà nílùú kan sẹ́ni tó mà nípa ẹ̀sìn Islam èèyàn sì fẹ́ béèrè ìdájọ́ náà nípa tí èèyàn fẹ́ ṣe ọlọ́run ti sọ ayé ti dẹ̀rùn ọkàn fóònù mi ó fóònù ẹni bá rò pọ̀ mọ́ kò sí sábìsì bá sábìsì sábìsì ọ̀ padà wà kọ̀mẹ́ni tó lè fi léèrè kó fi ẹnìkan léèrè wọ́n sọ. ṣùgbọ́n ká máa mọ̀ ọ́ kìí ṣe gbogbo nǹkan náà máa béèrè. àwọn béèrè mi ò lórí lọ́wọ́ táwọn èèyàn máa ṣe. torí gbà mí ìyẹn kàn béèrè ló kọ pé mi náà béèrè. àbí òye wa torí pé tó ń béèrè kálukú ti mà ẹ dákun torí tọ́lọ̀ ṣé mo lè sán iyán láì fi sọ bẹ́ẹ̀ àbọ̀ gbọ́dọ̀ máa kọ̀ bẹ́ẹ̀ gbogbo ìgbà tí n tó jẹ́ wọ́n náà ti mà. kò nídìí ìbéèrè ń paru gbogbo nǹkan ẹlòmí ọkàn lọkàn jó rẹ nágbà mí pé tó fẹ́ béèrè nípa rẹ mọ ah, ah, àtẹlẹ yìí náà ló tún à ń béèrè pé gbogbo èèyàn ní ìdí ẹnìkan ni mo fowó ránṣẹ́ sẹ́nìkan pé bá ara nǹkan báyìí nílùú báyìí wá dé ọ̀dọ̀ rẹ̀ ọgbà ń báńkì owó yẹn gbá nídìí láti change sí two hundred naira note ẹ̀dá kù sí mo lè gbà bí kí n máa ah, kí lọ́ kí lọ́ kí lọ́ kí ní ìbéèrè inú eléyìí bá a ránṣẹ́ tiwa ten thousand wọ́n pè ten thousand la fi ránṣẹ́ sí ọ mo ní láti change owó yẹn sí two two hundred naira note kí lọ́ kí mi ṣebí jẹ́ sọ́ọ̀tì ránṣẹ́ tiwa. lọ́lẹ́ ìjẹ́bù ti jẹ́ náà náà. tọ́ba sọ hundred camera rẹ̀ tọ́ máa fi orí ogun à ń wà wà kọkọ sáná ó yẹ ẹni tó ń pààyàn tó ṣe é sì pààyàn yéṣù gangan ní ọ̀sà àlàáàkìlà àwọn mọ̀lẹ́bí rẹ̀ ní ọ̀sà nítorí pé mọ̀lẹ́bí máa ń gbé ọ̀ràn téèyàn bá bá ti ṣe sẹ̀ àmì tó ọba máa má wọ́n ló gbé dáhùn tí ọba gbà pé wọ́n pọ́ tọ́ba láwọn yáàpì wọ́n pọ́. wọ́n lọ́wọ́ àṣà ìtanràn rẹ̀ fúnra rẹ̀ torí pé mọ̀lẹ́bí kọ́ lọ́rọ̀ ọkọ lọ màá mọ̀ pààyàn ṣùgbọ́n ẹni tó bá mọ̀lẹ́bí ni ó àwọn ni ọ̀bọ̀ gbé ọgọ́rùn-ún ràkúnmí ẹni ẹni tó kúyàn tí ó jogún rẹ̀ àwọn ẹ̀ ṣùgbọ́n kí tẹ́ kí tẹ́ni tó pààyàn náà bá ń bẹnu tí ó ṣùgbọ́n ìbéèrè náà àlè. ẹni tí. kọ̀tẹ́lọ̀ kọ̀tẹ́lọ̀ rárá rárá kọ̀tẹ́lọ̀ torówó rẹ ẹni kò sì fọ́ọ̀tì rẹ pé kọ́ ẹ̀kọ́ dáwó rẹ. ṣùgbọ́n tó tọ́ bá ti tètè gbá létí ọgbọ́dọ̀ bọ́ ọkùnrin ọrùn rẹ torí tí wọ́n bọ̀. ó sì níjọ́ bá ti lè ṣe báwọn ẹrú ń ṣe kí ni ńlọrọ̀ bọ́ fẹ́ kọ́ àtúlẹ̀ náà. jihad ń bẹ jíjọ́ òkè àwọn. eléyìí wọ́n ń pè ní jihad nínú jihad bí ni result jihad nínú rẹ̀ lọ́wọ́. ìgbà tí so kò túmọ̀ sí pé ẹ̀rú òní ẹ̀rú ọwà torí rẹ̀ man lam yaghzu wa lam yuhaddith nafsahu bil ghazw mata mitatan jahiliyya tí o bá jajẹ tí o bá jagun jihad tí o sì bẹ́mi ara rẹ̀ sọ pé tí jihad bá dé mi náà kópa ń bẹ̀ ikú jahiliyya ni ó kó ọmọ sàn ara rẹ̀ jẹ yẹnni kò gbọ́dọ̀ nílẹ̀mí rẹ̀ whenever you are needed you will be ever ready kì í ṣe pé. ẹyìn ọkùnrin jọ lé dá tí wọn jihadi ya tí wọn fi gbogbo fóònù yóò di pé di number you are dialing. wọ́n jẹ́ bó ti jẹ́ eléyìí kò sí ní ìsìn kò túmọ̀ sí pé kò sí lọ́la. wọ́n fẹ́ bèrè bẹ́ẹ̀ ni pé pẹ̀lú àsìkò táwa wà nígbà náà sí pé tó bá pé ní ẹrú láti ní tó ní kéèyàn ó gbọ́kùn lọ́rùn ẹ̀rí lẹ́yìn ní ń bá bo ipe ó wù mí tọkàntọkàn ni so àwọn tẹ́rí ti pọ̀ àdúgbò bọ́lọ̀ ìtẹ́rí pọ̀ kọ́nà plasma anabi sallallahu alaihi wasallam ni man bana masjidan lillah walau ka baytil qata bana Allahu lahu bihi baytan fil jannah ẹni tí wọn kọ́ ní plasma kọ́lá kò kéré kọ́ ọmọ gẹ́gẹ́ bí ilé ẹ̀yìn olóńgbò ẹ̀ kékeré tí wọ́n ń súnfì yẹn ẹgbẹ́ mọ́sálásí ànábì fi tàpéjúwe ní òkú kọ́ bá kéré gbé mọ́sálásí báyìí ní kọ́kọ́ àwọn kọ́kọ́ fọlọ̀ ọlọ́run ti torí rẹ̀ kọ́lé kálẹ̀ di ọ̀la lìjà ẹ̀kọ́ lẹ́yìn ní ti pẹ̀lú owó ìjọba ti bẹ́ẹ̀ yẹn lẹ́yìn náà náà ọ̀gá fi lulẹ̀ sí mi kàhà sẹ́yìn níbi jẹ́nà gba ìtọ́jú ọmọ òrukàn wàá wù wàá tọ́jú ìwọ́tọ̀ ń tọ́jú rẹ̀ anábìrin bẹ́ẹ̀ ti wà ní pẹ̀lú òun nínú àlùjànnà ọkọ̀ máa ka dọ́kítà àbí dọ́kítà àbí ìfábẹ́là àti tààrin kó fi tàpéjúwe tí kò sí jọ́ ìyàwó àtòun nínú àlùjẹ́nà gbogbo àwọn kẹta lè ti dábò àlùjẹ́nà ọ̀pọ̀ gan náà àrí ìwòsàn. ẹrú ló wọ ẹrú tí àwa nìyẹn àwọn bí ẹrú náà pọ̀ tó wọn wá yà kí wọn nà wọn dábàá ẹ̀ lọ́dọ̀ ara rẹ̀ fúnra rẹ̀. ìgbà tí màálù kan màálù pa ọlọ́dà ló ti yẹn wọ́n tí wọ́n pa sọ̀rọ̀ fámìlì fámìlì kí wọ́n ní gbogbo wọn wọ́n kàn máa bọ kẹ́dùn àkókò di méjì ní. lákàmẹ́rin ẹni tó bá fẹ́ kí ẹ lákàmẹ́rin ló máa ń kí láwọn yẹn máa ń kí méjì òkú àkàrà. tó tó bá ní ẹni tó bá fẹ́ kí òun ìṣá ẹ̀ tó bá wá dé báwo ni ó ṣe kí òun ṣe. a kò dá akọ tẹ̀lé relé ìmáàmù ti ń kí tàràwí ẹ̀ ní kíráka mẹ́rin yóò kí papọ̀ yóò sálámà kan ìmáàmù fẹ́ kí sọ̀lá ti là ọ̀dọ́ kí n tẹ̀lé rẹ̀ torí màmá màmá fi ìjókòó dàrin lẹ̀ kó sì dá. lẹ́yìn náà táwọn olùmọ̀sọ ni pé ànábì sallallahu alaihi wasallam kíráka mẹ́rin ẹ má béèrè bó ti ṣe dáa tó tó kí mẹ́rin ẹ má béèrè bó ti ṣe dáa tó àti bí kí olókè nù rẹ ti ṣe kò tó kó tó wá kí mẹ́ta kò túmọ̀ sí pé kí mẹ́rin yẹn papọ̀ ìwé ìtumọ̀ yẹn pé mẹ́rin ló kú kó tó jókòó sí mi ẹ̀yìn rẹ̀ ó tún di mẹ́rin mi ó tún ajókòó tún sí mi ní ìtumọ̀ ọ̀rọ̀ àyíṣà. tó wá ló sọ fún láti mẹ́tìnà mẹ́tìnà ìrún tá à ń eléyìí ò túmọ̀ sí pé bóyá ìfẹ́ kan lọ́pọ̀ tó báyẹn so ó kàn túmọ̀ sí pé kò sí sísẹ lọ́ọ̀ nínú ẹ̀ tí wọ́n lọ́ọ̀ tó bá bùn mí láwọn nǹkan olóore olóore inú ìlú mi mo fẹ́ ṣe kò sí tó burú kò sí tó burú mẹ́ lópin ìgbà tó o bá ti sọ pé lù rẹ ní kàábà tó sì sọ pé lù rẹ tí èèyàn ti jọ́ máa bẹ̀ inú èèyàn wá lò ẹ̀yìn ilé yẹn túmọ̀ sí tàásùn ike èèyàn ń jàjà gbìlà fún lu rẹ̀ lẹ́yìn tó burú tọ́lá bí lu rẹ̀ jẹ́ mẹ́kà tó bá jẹ́ mẹ́dínà tó bá gbọ́ lọ́n gbọ́ sí ọ̀sẹ̀ ẹni wọn mọ̀ wí àbí òye wa ilé ẹ̀jẹ̀ ló ti lẹ̀ ó sì lè fi lẹ́yìn fi rú orin ká má sanra wa jẹ kí gbogbo orí tó bá ṣe fún mi inú ìlú mi máa ṣe sí kò túmọ̀ sí pé ní òjì oró orin gbà lọ́dọ̀ ọlọ àwọn tó bá sọ pé wọ́n lọ gbogbo orí tó bá ṣe fún mi ìṣọ́ àwọn mùsùlùmí ni màá fi ṣe láǹfààní ó súnmọ́ kó o fi róore gbà mo rò pé yé wa ẹ̀yìn wọ́n ti wá mọ̀ lọ́kàn rẹ pé bóyá àwọn mùsùlùmí ìlú rẹ ló gbé lọ bá òsùn tó burú mẹ́rin àmọ́ lómi máa fi ti láǹfààní ọmọ kó àwọn babalẹ́bọ̀ wà lóyún sá àwọn babalóòkà wọ́n wà lóyún sá babalóró wọ́n wà lóyún àbí òsínmẹ́ babasàgò wọ́n wà mẹ́ tó tó bá sọ pé ìlú ìlú ó lè túmọ̀ sí pé bóyá ètò ètò ìsìkéèkì èèyàn bóyá ọ̀rọ̀ nípa ìlú ni kìí sẹ́sìn ẹ̀sìn ọ̀kẹ́ ìlú lásán kéne gbólọ́ọ̀kù àti pọ̀tọ̀pọ̀tọ̀ tó kún ojú ọ̀nà mọ̀tò máa ń pín tó gba lérò pé mùsùlùmí mo fẹ́ fi sí láǹfààní ọ wá gbé lọ bá mùsùlùmí ìlú rẹ kò sí tó burú rẹ yẹn kí islam ga ju gbogbo ẹnìtẹ̀ lọ islam yẹn làwọn ọmọ fún ní náà náà náà tó wà láàrin tó sàn láàrin àwọn ọ̀gbìn láǹfààní kankan wà nínú káṣí náà sì ìdánilẹ́kọ̀ọ́. pọ̀tọ́ pọ̀tọ́ rárá pé kí ni nígbà ìgbọ́ra ẹni yẹn tó ṣẹlẹ̀ láàrin àwọn sàábì kí la fẹ́ fi mú jáde kí la fẹ́ fi mú jáde ẹ bá lọ dárí ẹ wá bí ọ̀tẹ̀ láàrin ẹni tó ti kú àbí láàrin ẹni tẹ̀sẹ̀ kù láyé sẹ́ni tó ti kú ẹnìkí láàrin ẹ̀yin tẹ́ sẹ́kù láì sẹ́ni tó ti kú. nínú rìsọ́ọ̀tì tó lè jáde ń bẹ̀ òní kíkẹ́ bí ìkórìíra sínú ọkàn àwọn mùsùlùmí sápà kan nínú àwọn tàbí ànábì Muhammad sallallahu alaihi wa sallam àwọn tó jọ́ràn yẹn lórí yín kíkẹ́ nífẹ̀ẹ́ wọn ẹ wá dẹni tí ń kórìíra wọn àwọn òrìlẹ̀. kọ́dà ó lè sún yín débi gbẹ́yìn náà di ṣíà kẹ́ ẹ máa bú àwọn tàbí ànábì Muhammad sallallahu alaihi wa sallam ẹ wá síbẹ̀ máa ta kò ọlọ́run níbi táwọn ẹbí ti sọ pé látọ̀ tó fún ọ̀háàrí ẹ̀ gbọ́dọ̀ bú àwọn sàábì ni wọ́n wí bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta. torí àwọn kan náà bá búra sẹ́nìkan ní bá náró àpáta ọ̀hún lówó góòlù tó fi ṣe tọ́lọ̀ tó fi ṣe sàrà kò ní gba ládàá múdù kan àbídàjì múdù títà àbí bá fi ṣe sàrà. rẹ̀ ká sọ́ra wa tẹ́ ẹ̀ bá máa tẹ́ bá fi ṣe ń dánilẹ́kọ̀ọ́ ẹ̀ bèrè ẹ fi máa ń tẹ ẹ bá fẹ́ sọ àbí tó bá gbé ṣíà níyìn o ẹ bá dé pé ṣíà níyìn nọ́mbà lè yín ti hàn tẹ́lẹ̀ náà nǹkan kí lẹ́nu tó ń fẹ́ káwọn ọ̀daràn ó ṣe ju kí wọ́n dáràn lọ ilé ìjọba tó jẹ́ àwọn àlùsùn náà jùmọ̀ à wọ́n yẹn mẹ́nu bá tó tẹ̀lé láàrin àwọn sàbẹ̀ pẹ̀lú àìdá tọ́lá kọjá nídìí ìṣẹ̀lẹ̀ tó tẹ̀lé wọn mọ̀ọ́rọ́ bìhá mọ̀ọ́rọ́ rẹ̀ ó rìn kọjá lẹ́gbẹ̀ẹ́ nírìnrìn ẹ̀ àpọ́nlé. ìsìnkú àmọ́ asanalysis àmọ́ ẹ̀yànnànà rẹ̀ sẹ́rí mu awíyá yẹn sẹ́rí mu awíyá yẹn gan tó bá sọ bí ọ̀daràn ni ọ́. torí eléyìí gbogbo eléyìí a gbọ́dọ̀ sọ ẹnu wa ká fi wa ká tara Umar ibn Abdulaziz ká kẹ́kọ̀ọ́ náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ní ẹ dákun torí ni títí bá sọ ìdá wa bákan náà ńgbà tá à ń sọ pé ẹ ṣé lágbájá Umar bin Abdulaziz tí ò lọ́lá ju Muawiya lọ wọn sọ Muawiya di méjì kọ́bọ̀ akọ̀wé fanabi sallallahu alaihi wasallam ti ń kọ Al-Qur'ani kalẹ̀ tí wọ́n ti ń sọ kalẹ̀ tí anabi ń kà ti ń kọ́ kalẹ̀ ti ń kọ́ kalẹ̀ tó náà ló di méjì kọ́bọ̀ tọ́ba sàkìsẹ́ báàrin rẹ̀ àtọ́ lọ́nu tí wọ́n lọ́ lọ́nu tí wọ́n bá tí ó tí ó dájọ́ fún àwọn lọ́nu yẹn bá ń bá wí ẹ̀yin bíi tani torí ẹ̀ ni wọ́n sọ yìí pé Umar ibn Abdulaziz tí ò lọ́lá ju Muawiya lọ ètò wọn bi léèrè náà àwọn sálàfó ní eruku lásán tí ń bẹ lórí imú Muawiya látàrí kó pẹ̀lú ọlọ́lá ju Umar ibn Abdulaziz lọ. tontorí délé ká ṣọ́ra ká sì fún wọn torí gbogbo hàn àtàrin fi hàn fún àwọn kọlọ ń sànù wa bí ẹnìkan kírun lẹ́yìn lè má mú kan níbi eré asúnsùn tòǹgbà tí wọn á kírun òun ń kírun kọjọ mùsùlùmí tí wọn á kírun wọn á ní kó ah, lè má mú ṣe darí àwọn kírun ó tún di lè má mú pé nǹkan ti ń ẹ kíá ó tún ráyè òfìdí lè máa mú. ẹ̀wọ̀n káyọ̀ máa kẹ́tọ́ bá ti pọ̀ ọ́nú ẹ̀sìn gbogbo ẹ̀jẹ̀ bá ti fi tó gbóṣù ká sórí lẹ́bàá kó àbá ni. torí délé ká ní fura o débi pé akókó àwọn ṣíà mi tún di tíṣà láwọn skul mi. ẹ̀wọ̀n kíkọ́ ọmọ wọn bá wọ ná lẹ́yìn fi wọ́n sí Islamic schools. ìjọba tí wọ́n lọ fi tíṣà ṣíà ṣe tíṣà ńkọ́ àrọ̀rọ̀ kúrọ̀ sọmọ ọlọ́mọ lórí. wọn wá ti comparison láàrin àlè àtẹnìkan pèsè rí kẹ́nìkan àwọn òbí lẹ́ irú ẹ gbọ́dọ̀ tètè fura àwọn tó bá sì ní àwọn sukùl wọ̀nyẹn táwọn sukùl táwọn ṣí àǹtí ráàyè wọlé o ọdọwọ wọn kọ páyọ lọ ẹ kìnnìkan sukùl kìnnìkan sukùl wọn kàn máa mú àwọn orúkọ tí ń ṣáì lórí tìrìtì sẹ́yìn náà mà kò túmọ̀ sí pé ń tó kó sínú ìsìláàmù ni ẹ gbọ́dọ̀ mọ fáàkì yẹn. nítorí pé ta ni kọ́ ọmọ náà gbọ́dọ̀ lòun náà rí kí wọ́n gbọ́ yín pa ìsìlámù ẹ̀ẹ́dẹ́ bí éfọ̀ apù náà lòun náà mọ̀ kọ́ wọn wọ́n kà dín ní láìsí ẹni kì í ṣe yí pé wọ́n yá wọn gan mọ ìsìlámù tí mọ̀ wọn lẹ́ni tí ń wọn tó mọ ìsìlámù ètò ọ̀sán yìí ni sọ bẹ́ẹ̀ bá wọn fún àwọn ọlọ́mọ nígbà wọn kó ṣe pé sẹ́ǹtì kìnnìkan sẹ́ǹtì kìnnìkan káwọn náà máa dín kìnnìkan dín kìnnìkan dín kìnnìkan hàn kàdà. ṣùgbọ́n àwọn òbí ọmọ fura o because ó ti ṣẹlẹ̀ láwọn kéésìsì tí a gbọ́ nípa báwọn ṣẹ́ńtẹ́ ṣí àti ń wọnú àwọn skul tí wọ́n ṣe títà. ìrọ̀ àwọn eléyẹn ń ṣe lọ́yẹ̀ fún ọyọ wọn bí a ń yọ sìgá torí káwọn ọmọ mùsùlùmí ò lè bá àlálàáfíà ọlọ́mọ bẹ́ẹ̀ sìn wájẹ́ o. nà ìrọ̀ ìrù lẹ́kítọ̀ yìí

sẹ́dàkùn ọ̀ràn ńlá ni torí wọ́n ní ká gbọ́ aburú tí ń bẹ́ńbẹ́ ọ̀tayọ̀ gbogbo ń tẹ̀yàn borí torí ẹ̀ ló jẹ́ pé ẹnìkan tí ò sí lórí súnà ẹnìkan ń ń lọ gbọ́ kí má gbọ́ bíkọ́ tí wọ́n bá ti ń gbọ́ sétí yóò lọ jókòó sọ́kàn rẹ ni ẹ wá máa dì mú àwọn tá à ń gbọ́ gbèsè ayé wa in one way ó dàbí rẹ́kọ̀dù ní téèyàn máa ń gbọ́ so ó rí i pé nísìnyẹn fẹ́ ti bí ìlọsí Sokoto dírẹ́fà wa gbé rẹ́kọ̀dù sí ọkàn rẹ̀ ń kọ ọkàn rẹ̀ ń kọ ọkàn rẹ̀ ń kọ ó sáré pé gbogbo èèyàn kọ́ wọn náà gbogbo ń dàtí ọ létí ní ti sọ̀kalẹ̀ ta ìsọ̀kalẹ̀ ìwọ náà bá ọmọ kọ́ ọmọ kọ́ lọ́kàn ọmọ kọ́ lọ́kàn ńgbọ́ torí délé kí ọmọ gbọgbọ púpọ̀ nǹkan làgbà ti sọra gbogbo ẹni tí wọn ti ń pè yẹn wá síbi nǹkan kan ó ní ìtòǹgbà lérò ó lè má tètè hàn sí wọn lónìí ó lè jẹ́ pé bóyá nǹkan tí wọ́n fẹ́ fi lọ́lẹ̀ ó lè jẹ́ nítorí takùtà lọ́wọ́ takùtà náà sọ̀rọ̀ wà lè wà lè sọ̀rọ̀ ṣùgbọ́n òní tètè fura nígbà wọn bá ti kọ́ ṣẹlẹ̀ lọ́mọ àti ókè ókè abájọ abájọ abájọ báwo ó ti yẹ kó sọ́ra ni láti pilẹ̀ má ba ìsìn ara rẹ jẹ́ nítorí pé ọkàn tẹ́rí kò léegun easily táburú bá wọ ọbẹ̀ àti tú jáde kò lè rọrùn kọ́ lọ́ọ́ sànù wa náà. Bó lọ̀rọ̀ náà bolo wà? Kí ni wọ́n láwọn fẹ́ máa fi ṣe? àtò owó tó bá jẹ owó ní gbogbogbò owó gbogbogbò bí owó mọ́tíláṣí sẹ́nìkan lè lọ bá kápò mọ́tíláṣí pé mo mọ̀ sí ní bùkátà kan ẹ̀yà mi ní owó sára o. yéésù owó èèyàn kan sẹ́nìkan lè dá pàṣẹ lórí ẹ̀ lè má mú nǹkan tó pàṣẹ lórí ẹ̀ ẹ gbé wájú wájú gbogbo jẹ̀máà owó tá a ní wọ́n dé ten thousand lágbájá ló ń fẹ́ yá seven thousand bẹ́ẹ̀ tẹ́ ẹ farama afarama ṣùgbọ́n kó gbé ní tí ó fi dúró wa sínú tí ó dùn láti gbé wa èmi gẹ́gẹ́ bí ọ̀kan nu jàmá wọ́n tún láwọn ò ní yá mi lówó àfi kí n kan bẹ́ẹ̀ lọ́lọ́run sọ kọ́dà kó ti bàbá ní ọ̀yàwó lọ́dọ̀ ọmọ àbọ̀mọ ní ọ̀yàwó lọ́dọ̀ bàbá ọ̀nà gbé nǹkan kan wá tó fi dúró torí tí wọ́n bá hùwà ọ̀daràn á lè gbé ní tó gbé wá fi dúró táàtà gbọ́dọ̀ àbáta ayọ̀ owó mọ́tíláṣí ìyókù ọgbà chẹ́ńjì rẹ̀ tọba ti lè ṣe bá kò sí wàhálà mi àmọ́ lè má mọ sọ pé èmi gẹ́gẹ́ bí imam àà wọ gẹ́gẹ́ bí imam tó bá di bá kírun ṣùgbọ́n lẹ́yìn ó ní í ṣe pẹ̀lú owó owó yìí ti ṣe ti individual àbí òye wa mọ́tíláṣí lẹ́fẹ́ fún ọ ti ṣiṣẹ́ fún kò sì sínú àkọọ́lẹ̀ yín pé màá fi ràn yàn lọ́wọ́ nígbà tí lè fẹ́ yá ń bẹ̀ kò burú bá fẹnu kò yọ dúró torí kí mọ́tíláṣí ọmọ bá owó ẹ̀yin ike àti yáwó a máa sọ ní dẹni tí ó hùwà gbogbo ẹni tó bá yáwó làánú máa rẹ̀ àsìkò tó fẹ́ yáwó sí òun lẹ́ka àánú rẹ̀ tó bá ti gbowó tán tó bá ti ná tán yóò after all owó náà dà owó tí mo ti mo fi ṣe fá ìdí tí mo fi fẹ́ san gbèsè owó náà máa jẹ nù mọ́tò ọba kí nǹkan kan kalẹ̀ sáré pé ó ṣe déédéé owó àbó jù lọ kò sí tó burú mọ́ ẹ gbowó ẹ má gbà lọ bí ọba ti san owó gbogbo yóò sì tún jọ péjọ ẹ fà á lẹ́nìkan lọ́kọ́ ta nǹkan wọn kó owó wa kẹ yọ owó tí ń kẹ kó chẹ́ǹjì fún. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت